والصلاة والسلام على رسول الله محمد بن الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أفهم إجراء الله عليكم نقبل قلت ممكن أهل السنة والجماعة wọn kò rán lórúkọ orúkọ tó ṣe pé kò sí ẹnìkan nínú àwọn mùsùlùmí àbíkọjẹ pé náà ló wúwo náà láti máa jẹ orúkọ tó ṣe pé àkókò àwọn tí wọn pè bẹ́ẹ̀ àwọn náà làwọn tàbí àwọn ẹgbẹ́ Muhammad sọlọ bá wà àríwá àríṣẹlẹ wọn fi àpèjúwe lélẹ̀ fún wa káwọn náà lè bá aṣojú kòkòrò láti jẹ ọ̀kan nínú wa orúkọ àwọn ìjà kúrò ń tẹ̀lé sọnà yìí wọ́n ní fi ìmùsùlùmí والشهداء والشهداء ومنهم أعلام الهدى àwọn tó ṣe wípé wọ́n jẹ́rìí òdodo ìwà wọn kìí takò ọ̀rọ̀ wọn wọ́n bẹ nínú àwọn tàbí àlejò Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn ẹlẹ́yìn wọn ọ̀ṣọ́dẹ́kùn àti àwọn ṣọ̀hádà àwọn ẹni tó ṣe kí wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n sì kú sójú ogun yìí tán bẹ́ẹ̀ nù wọn. wọ́n ní ìhùn àlẹ́ mọ̀lúwòdà àwọn olùmọ̀ tí ìmọ̀ wọn tí wọ́n ní ó mú wọn dàbí àṣìá àṣìá àmàlà tó gbogbo ẹni tó fẹ́ mọ̀nà wọn bẹ́ẹ̀ nù àwọn tàbí ànábẹ́ Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn tó tẹ̀lé sunnah wọ́n máa fọ bí ìdúnyà bákan náà àwọn àtùpà tá a fi ríran nínú òkùnkùn wọ́n bẹ nínú àwọn ẹni tó ń tẹ̀lé súnà tí wọ́n sì jẹ́ jẹ̀máà kí ti dé gbogbo wa ti mọ̀ kíkí kò sí bí iná ti ṣe wọlé tí òkùnkùn ní í bí èèyàn bá jẹni lórí àtùpà tó dáa tó fi tan ìmọ́lẹ̀ sí ojú ọ̀nà ibi tí ń gbà tí nǹkan kan ọba ti sojú rẹ̀ ọlọ́dún pẹ̀lú rẹ̀ ní ìrìn àìkọ́sẹ̀. àwọn tí wọ́n di olùmọ̀ nínú àwọn ahli sunnah wal jama'ah ó ń bẹ nínú wọn àwọn ẹni tí wọ́n dà gẹ́gẹ́ bí àwọn àtùpà tààbí ríran nínú àwọn ọ̀mọ̀lẹ́. ìmọ̀ wọn yóò ṣe ní láǹfààní láti mórí bọ́ nínú àánú lọ sínú ìmọ̀lẹ́ láti jàjàbọ́ kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ láti gbọ́ lọ́wọ́ àdádálẹ̀ lọ sí dèédéé súnà láti gbọ́ lọ́wọ́ àwọn amúnisìn tí ìjẹ́ ká bá dáadáa pàdé lọ́dọ̀ náà lọ sí di rírí dáadáa lọ́dọ̀ náà. ẹ̀rí iná ń pè ní súnà ìmúnisìn òsínlẹ̀ ìdá àkítàbó ni lọ́pọlọ kọ́pọlọ mọ́ba ríran kò sí mẹ́. ìmúnimọ́ lo làákà ìtọ́lọ̀ fún ni kò sínú sọ́nà. fàtẹ́bìrú yá olè alọ́sọ̀ إن في ذلك لعبرة لأولي لأولي tọ ẹ máa rí i pé ọlọ́run bá ń pàkíyèsí ọlọ́pọ̀lọpọ̀ pé àríwòye mẹ́mẹ́ bá ń laka ẹ̀ àríwòye mẹ́mẹ́ bá ń dọ́lọ́pọlọ nítorí pé ìtẹ̀lé súnà òun náà ni pé kó o ṣàǹfààní lára ń tọ́lọ̀ ń fi ṣe ọlá àtẹ̀yìn àtara arú rẹ̀ bí mànà. ṣùgbọ́n gbogbo ojú ọ̀nà ní ìtútakò súnà ìgbà tó fẹ́ mú yàn kúrò nínú ìmọ́lẹ̀ lọ sínú òkùnkùn ni bí ìgbà tí adé ríran àwa ní ríran máa àti nílàákẹ́ àwa ní nílàákẹ́ ìmọ̀ à ọlọ́dọ̀ fún ọ̀fíìsì àdáwò fáwa. nítorí pé kò sí nǹkan kan lẹ́yìn ìmọ̀nà tí ìbá ti sìnà bí ìbá ti fi ojú ọ̀nà ẹlẹ̀ kò sí tọ́tẹ́ kù ju kọ́ mọ́ ìgbẹ́ sọ̀nà lọ. tí ìbá tàkìtì ìpàkọ́ sí súnà tó lò mọ̀ fẹ́ kò sí tó fẹ́ fi ṣe èyí tó dájú ni pé ọ̀nà míì tí ó mú sọ̀nkọ́ kò ní jẹ́ ojú ọ̀nà. ìmọ̀ wa pẹ́ kó tó yé wọn torí pé kìí tètè yí ẹni tí ń gbé ọ̀mbrẹ́là ká ipò lójú irú òjò tí a lè fi ọ̀mbrẹ́là ká lè fi dáàbò borí ẹni nípa rẹ̀ èdè pé tójò bá tó bá pọ̀ tó lágbára tó jẹ́ àrọ̀wá bí wọ̀ sí òjò à tẹ́wọ̀n kí gbígbà ní ọgbọ̀n ọ̀mbrẹ́là dàrú ọ̀pọ̀lọpọ̀ yìí wá tètè mọ̀ ó dìgbà tó bá bó rí torí de lẹ́yìn àwọn ẹni tó ń tẹ̀lé sọ́nà àwọn olùmọ̀ bẹ́ẹ̀ nù wọn tó ṣe é gbé pẹ̀lú màá ti èyí ó dẹni tó ríran tí ó kù nínú òkùnkùn kò ní í èyí ó tara àmọ́tíwọ́n lẹni tóun náà ń gba orí ọ̀nà tààrà yóò kúrò lẹ́ni tí ń fìgbẹ́ sọ́nà eléyìí àǹfààní bẹ́ẹ̀bẹ́ẹ̀ ojú ọ̀nà táwọn olùmọ̀ ti pọ̀ láwọn olùmọ̀ tó ríran gbogbo ẹni tí wọ́n tẹ̀lé wọn náà insha Allah yóò ríran ojú ọ̀nà táwọn olùmọ̀ ti pẹ̀lú ògbó ọlọ́run tí máa ń tẹ̀lé wọn náà ẹnìkan ò ní rí ìdájẹ́ wọn ò ní rí tújẹ́ wọn náà ti mà pípé ńgbà tí wọ́n kan torchlight síwájú fún wọn tí wọ́n náà bẹ̀rẹ̀ sí ní ríran ọmọ dídí òkun síbi lọ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ọ̀wọ́ ìtọ́ ọmọ olóbi ọdún lè tu ọ̀jẹ̀ ní ìfún nítorí tó bá ti sọ̀rọ̀ sórí tọ̀ ó ti tẹ́tí gbọ́ farabalẹ̀ dáadáa wọ́n ti sọ àyà wo àti súra wo àbí ìdúró gan nínú sọ̀rí èwo àbí nínú súnámì èwo ẹ̀kọ́ ti dá ọ̀dà nǹkan lẹ̀ àwọn ọ̀bọ olùsọ abéèrè irúgbére máa ọ̀fẹ́ torí rẹ ni ọ̀fẹ́ ṣe kíní kan ẹ̀ ẹ̀ sì mà pé wọ́n rí i pé irú rẹ ò sí mẹ́ni tí àwọn lè rí tu jẹ rẹ̀ sọ àdúgbò ẹ̀kọ́ lọ. torí ẹ̀ ló ti jẹ́ kí tó máa ti sẹ́ tọ́sí láì fún yàn ẹ̀ríkẹ́ tó mú lọ́ọ̀nì kankan yọ sáfà lè àwọn ẹni tí ń rẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí ní fèrè rà torí ẹ̀ nínú súnà àwọn olùmọ̀wà tí wọ́n jẹ́ mọ̀fọ́ bí ìfọ̀dọ̀dà àwọn olùsàn ìmọ̀lẹ̀ fún ni nínú òkùnkùn. nítorí pé àwọn olùmọ̀yẹ bíkìm kọ́ọ̀mù kìtà wọ̀ bíkìm kọ́ọ̀mù. àwọn gan-an ló mú ká alukóra ní òdúró alukóra nìkan ló ti bá wọn náà dúró tẹ̀lé tí o bá tírú àwọn olùmọ̀yẹn ni àní mọ̀tà alukurani bá wa sọ̀rọ̀ tí o bá tírú àwọn olùmọ̀yẹn tí o bá tí alukurani ni àwọn olùmọ̀ náà bá ti yọjú àwọn ló ti ká mọ̀tà alukurani bá wa wí alukurani ló ti pòdúsì irú wọn èdè túmọ̀ sí pé ẹnìkan ò ní máa tọ alukurani kó máa kọ́mọ̀ nípa rẹ̀ àyàfi kọjá ní tí ò ríran dáhùn kí kíkà kó láàrú ọlọ́ni afinimọ̀nà ní fáwọn olùpáyọ̀ ọlọ́run àwọn olùmọ̀nìkì lọ́fà tọ́bi bí afinimọ̀nà fáwọn olùpáyọ̀ ọlọ́run lè ẹnà òǹhùn lẹ́dínà yẹn tẹ̀fẹ̀ rúùnà mí wọ́yẹn fà rúùnà bì. afinimana ní fáwọn olùpáyọ̀ lọ àwọn olùmọ́nìkì lọ́fà tọ́bi bí afinimana fáwọn olùpáyọ̀ lọ. lè ẹnna òǹhùn ilẹ̀ ní ìnáyẹ ń tẹ̀sí ọ̀rọ̀ ọ̀nà mi. wọ́yẹ̀ ń fa ọ̀nà bí. àwọn ló máa ń sàǹfààní látara àkùrọ̀ àtẹ́sí máa fi tẹ̀lé omi láǹfààní. ẹ máa gbé irun tàfé yìí ẹ̀mẹ́ tí ìpáyọ̀ lọ kẹ́ni. wọ́n kàn gbọ́ ni fawon olupayo olorun awon olumoniki lofa tobi bi afinimona fawon olupayo olorun le ena onhun ledina yen tefe ruuna mi n fa ruuna bi awon olumo ni sanfaani latara akuro atesi maa fi tele omi lanfaani e maa gbe irun tafe yii eme ti ipayo olorun e keeni won kan gbo ni won fi ti pàlàbà rẹ̀. wọ́n lè kọ́ àwọn tàbí láyà ìbáwí àwọn tàbí ní báwí àwọn tàbí ní kọ́ wá sí ìsìn bá àwọn tàbí rè wí kátó pé tàbí rè tàbí rè kátó wá pa wà lọ́nà lọ́dọ̀ sí wọn lọ. bákan náà nínú àwọn tó ń tẹ̀lé súnà àwọn tó ń gbé ní mọ̀kọ́ bí ìdòjá yẹn olólùmọ́dá kébélmá tóra wọ́n lè fọ̀ fọ̀mọ́ ìlélmá kóra àwọn ẹni tó jẹ́ ike. wọ́n ní àwọn àyè ńlá ńlá ńlá ńlá ńlá ńlá ńlá tẹ́rì báàkì tó ti pé ẹ̀rí ń bẹ fún àyè ńlá àwọn ẹni tó ní ipò ńlá ń bẹ nínú àwọn àlùsùn náà ò jẹ́ tó ti pé àwọn ẹ̀rí tó ní agbára sì tún pín lẹ́yìn lẹ́yìn ọmọ pé ní wọn Abubakar دخلت أنا وأبو بكر وعمر وخرجت أنا وأبو بكر وعمر ما هو لمجالي إمي أبو بكر وعمر àpẹẹlẹ ńlá àjùlọ ńlá nù ẹlòmíràn ń bẹ wọn ọdọ akọ rẹ Ànábì sallallahu alaihi wa sallam wọn gorí àpáta Uhud àpáta bẹ̀rẹ̀ sí ní mi Ànábì sallallahu alaihi wa sallam wọn bá sọ̀rọ̀ wọn ní ó tukọ nìyà Uhud فرابلي وأحد يمي فإنما عليك الرسول والصديق والشهيدان ندرك أنا من بلوري أتي أبو بكر الصديق أتى نمجي جوقك شهيدي عمر أتي عثمان إبعيه إليه معلم من معالم النبوة àmì kan nínú àmì kan nàbí lànàbí wa Muhammad sọ̀rọ̀ wa àdùsẹ́lá kí wọ́n mọ̀rọ̀ kúkú ṣẹ̀yìndì ó kú àbí òkú rẹ̀gbọ́n ó kúkú ṣẹ̀yìndì ó kú àbí òkú. àdìlọ́ ńlá lélẹ́ yìí báyìí ah, wọ́n wá kó gbogbo wọn náà pọ̀ eh, ẹ̀wọ̀n ní sahih Bukhari ẹ̀wọ̀n ní sahih Muslim ẹ̀wọ̀n ní àwọn sunan ẹ̀rí báàbò kìtàbù kìtàbù manaqib eh, tíra tí wọ́n dá yàtọ̀ nípa ọlá tí ń bẹ fáwọn tàbí àtàwọn ànábì ọlọ nínú rẹ ẹni tó gbé báàbù mọ̀nkọ́bẹ̀tì mọ̀nkọ́bẹ̀tì abibakar ní sọ̀dẹ̀ rọ́bì ìwàwọ̀ àná mọ̀nkọ́bẹ̀tì umar mọ̀nkọ́bẹ̀tì usman mọ̀nkọ́bẹ̀tì ali mọ̀nkọ́bẹ̀tì fatima mọ̀nkọ́bẹ̀tì aisha mọ̀nkọ́bẹ̀tì.

àwọn báyìí àtàwọn báyìí náà ti ń tọ ojú ọ̀nà yìí àdéhìí la ní nípa ọlá tí ń bẹ fún wa yìí sẹ́mu wa lẹ́ńtẹ́ dídú ìlànà ìkẹsẹ̀ bí ìlà èèyàn lè rọ́nà ìdílé kó sí tàbí tó bá kàn parọ́ tó bá ti parọ́ fún tó panu mọ́ àti ló sòṣùwọ́n tó hàn án wà àwọn ìtọ́ lọ́lá lọ́lá tó ga sẹ́yìn tí wọ́n àkùnrin bẹ́ẹ̀ nù wọn. ẹnì kí ara rẹ lómi mú àfàwọn sàbí ẹni tí wọ́n ń torí pé ẹni tẹ́rì wà fún tó náà wà lórí orí rẹ̀ àbí òsì wọ́n wà. ìmáàmù Malik rahimahullah wọ́n mọ̀ sí olùmọ̀ àdìsí èèyàn ọmọ wa látọ̀nà títì wọn owó ẹni tí ọba wọn ẹni tí òye wọn wọn wà ní nígbà àlímù Mẹdínà olùmọ̀ Mẹdínà àwọn olùmọ̀ wa níta lolùmọ̀ Mẹdínà wọ́n ní hadithi pẹ̀lú tó kó sínú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ nìkan bí ìmáàmù Malik torí pé ìmáàmù Malik yẹn àná ló fi jẹ́ pé wọ́n ní al-manaqib al-ma'thura ọlá tí ń bẹ fún ẹ̀rí tó bá tiẹ̀ ẹ wọ àwọn sígbà Nabi sallallahu alaihi wasallam kó súnmọ́ ẹ̀ seventy something years lẹ́yìn ìgbà táwọn ìṣòro bá ti ń lọ sí àbí hundred rand hundred rand lòṣùmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ní ìmáàmù Málíkì làwọn yẹn máa ń gbọ́ra fún mi wá láti òdìdí Iraq láti àwọn ìlú jíjìn wọ́n wá ti béèrè lọ́dọ̀ rẹ̀ nígbà tó máa ti béèrè tán ó ti tẹnu bí dájú wá ibi báyìí báyìí láti wá inú oṣù kan láàrin ká dọ́dọ̀ yìí inú oṣù kan náà láti rìn padà èyí sì máa ń gbé tí o bá fẹ́ ṣe béèrè kan ní ìtò kò ní ná twenty five naira bá so ìyẹn mọ òkè káàdì twenty five naira gan ní ní pé ìdá sí ìṣàlọ ẹjọ pé bọ́lọ̀ ọ̀fẹ́ lọ́tọ̀ yẹtí ó sì jẹ́ láyé jù tọmọ tó bá tó o tó pé yẹn jù tọ́ọ̀mà bọ́ jẹ́ àgàgà òtún tẹ́tẹ̀ tó ẹnìkan wá wá bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ máa máa lè tó wá ti béèrè one two three four five títí dé forty láti ẹ̀rọ ilé oṣù kan lórí ilé lórí ilé Mẹ́dínà ó ní mo rìn ilé oṣù kan ábùdọ́rìbò àkìbàdàlì ìbèlè lẹ́ni tí ń lu ẹ̀dọ̀ làkúnmí ìyẹn bí mo fẹ́ rìn màá máa ta làkúnmí mi pa kó lè rìn kó lè rìn kó lè rìn oṣù kan nígbà tí wọ́n ti béèrè fọ́ọ̀tì ìmáàmù Málíkì wá dà ń fọ́ọ̀ ó kú thirty six gbogbo yẹn kọ̀ọ̀kan bá ti léèrè ní thirty six yóò ní ìmọ̀ dáhùn rẹ̀ ìmọ̀ dáhùn rẹ̀ ìmọ̀ dáhùn rẹ̀ ìmọ̀ dáhùn rẹ̀ ó ní a kí n ká tó fọ́ tá a bá délé ẹ̀sọ́ pé máa yípo ọ̀nà dáhùn ló ká àlọ́ wa kó bí kankan kù nínú ọ̀la rẹ̀ nítorí kẹ́mi èèyàn ọmọ ìmọ̀ ìmọ̀ ọ̀gá làkọ́kọ́ àkóbá tó ti sá. Nígbà gbogbo yẹn máa sọ pé mo mọ̀ ọ́ mélòó ní dáàmà ní dáàmà kéèké pátápátá gbáà ní dáàmà lẹ́gbẹ̀ẹ́ dáàmà tó wàá sọ pé gbogbo nǹkan láàmù nígbà tá a sì máa sẹ́wọ̀n ká sì yàn lọ́nà torí ẹ̀ òdìdí ìmáàmù máa lè nínú fọ́ọ̀tì wọn làwọn máa tàbí sèkì mẹ́rin péré làwọn mọ̀ tẹ́ ẹ bá dán gbogbo ẹnu ní ẹbí sọ ẹ sọ pé máa lè kú nǹkọ́ o ọ̀nà dáhùn àwọn béèrè ẹ̀dọ́ bá wà fẹ́ yọ ọ́ lẹ́gbẹ́ kọ́ yọ òkúkú subhanallah tẹ́lẹ̀ yà fi hàn wá pa láwọn olùmọ̀ ńláńlá wọlùbọ̀bọ̀ ilé mẹ́kúrọ̀ ó ń bẹ nínú àwọn tó ní ọlá àjùlọ ètò sì pé àwọn èèyàn wọn máa sọ ń pa rẹ̀ èyí ti fún wa fún torí ìdè eléyìí bóyá èèyàn ti wá jẹ́ pé èèyàn náà wá jẹni tó lọ́lá táwọn èèyàn máa sọ ń pa rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ àti kéèyàn wá mọ̀. ẹ̀rọ bá nàbí Ibrahim alayhi salam nínú àdúrà tí wọ́n ṣe onídé wọ́n jà lé lisana sidqin fil àdúrà láàánú wọ́n lọ lẹ́ni tó ṣe yí pé ìròyìn òdodo ìrántí òdodo làwọn ẹni tó bá dé lẹ́yìn náà máa ti pa mí. ṣé á ẹni rẹ ni ọmọ náà kò sí náà kò sí ẹnì kankan lọ́nà ṣé gbogbo èèyàn ọmọ sọ bẹ́ẹ̀ fún ọba kù kì í ṣe gbogbo èèyàn. báwo ló ti di ẹni tí àwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀ dáadáa lẹ́yìn ìgbà tó bá kú? kò sí bó ṣe lè jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yà àti kò wá ìmọ̀ nítorí kí àwọn olùmọ̀ láàrin àwọn èèyàn alààyè làwọn máa jẹ́ láéláé fún ọba àti ẹ̀jẹ̀ kú. torí kí n tó sọnù máwọn èèyàn lọ́wọ́ ńgbà tó lùmọ̀ bá kú oná làwòrán rẹ̀ ara rẹ̀ ṣùgbọ́n orípa tó bílẹ̀ ti parẹ́ àwọn dáadáa tó fi kó àwọn èèyàn kì í tán àwọn dáadáa tó sọ kalẹ̀ kò ní parí àwọn dáadáa tó fi kọ́ kalẹ̀ kò ní parí torí jọba parí àwọn mẹ́nu àwọn olùmọ̀ ẹjọ́ kó ti kú ní ìsìn ó ti lé ní one thousand one hundred years. ìmáàmù Malik yìí gara náà ní ìsìn yìí báyìí one thousand two hundred and something years. ṣùgbọ́n mo wá pa rẹ̀ ẹ̀sìn bí lànà wọn kọ́ ni wọ́n tún reproduce new edition tó jẹ́ pé olùmọ̀kan yóò wo àwọn edition edition tó ti wà lọ́dọ̀ wa yóò ní òṣìṣẹ́ tuntun òun tuntun gbé jáde lọ́nà mi yóò fi ṣiṣẹ́ tuntun pọ̀ bí náà ti ṣe fún tẹ́lẹ̀ lọ. so ẹ wọ one thousand two hundred and something years ìlọ́kùn tẹ́gbà rahima allah ta'ala àti tí olóòtú kù àwọn tíra rẹ̀ ní sábà nípa àwọn èèyàn tó ní more than one thousand one hundred years ago tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn olùmọ̀ wa. àgbà tí wọn arántí wọn tí wọn kọ̀ wí tí wọn ti dárúkọ nìkan nìsín ẹ yaqulu al-imam Malik rahimahullah. àmọ́ yaqulu Malik ọ̀kọ̀kọ́lá ọ̀kọ̀lá Abu Hurairah ọ̀kọ̀ gbogbo ẹ̀ ọkàn wa sọ wọ́n di yẹn kan lásán tí ò bí àwọn ẹ̀jẹ̀ ń jọ gbélé ayé ah, eléyìí ọmọ jẹ alámẹtù su'il adab àmì bọ lẹkọọ ni àwọn olùmọ̀ islam tó náà ti dáko náà wọn fi mọ òwò Ọlọ́run ọtẹ torí ó ṣe púpọ̀ fún wa iṣẹ́ tiwọn àti iṣẹ́ tiwọn àti iṣẹ́ irú àti iṣẹ́ irú àti iṣẹ́ irú ẹbí làwọn kàtà fi ra ọmọ kínkín táwọn ọba ti lé ìrúkọ eré ìlú ti jẹ fún àwọn bàbá wa àwọn bàbá ńlá wa níbi ọ̀rọ̀ ọmọ tí bá ti fi màálí ìrùjọpọ ní alìgbà dáadáa ní yorùbá lẹ́wù ẹ máa dẹrú fún wa àwọn àfààní aláyọ̀ èdèké wọn kọ́ wa ní kọ̀ọ̀kọ̀ọ̀tọ̀ kí o wọ́n sẹ̀láyé rẹ̀ fún aláìgbowó kí la fẹ́ fáwọn rahimahumullahu ta'ala torí ẹ̀ àwọn olùmọ̀ láyé láyé láyé yìí téèyàn ti bá pàdé téèyàn ti rí téèyàn ti rí téèyàn ti rí tí òbí ẹ̀ rántí ó pẹ̀lú mi máa kọ́. àmọ́ tó bá rántí pé ọkọ̀ lẹ́kọ̀ọ́ bá ọkọ̀ lẹ́kọ̀ọ́ bá ọkọ̀ lẹ́kọ̀ọ́ báyìí kódà ọ̀nà sọ pé wọ́n lọ́dún láti kú ọ̀kẹ́ tí o bá ti sèkú fi sọ̀rọ̀ rẹ sọ subhanallah nítorí pé kí ni ó ní orí pàtó dá lára rẹ̀ iṣẹ́ èèyàn púpọ̀ ìní máa kún ara wọn téèyàn náà máa fi dòlùmọ̀ èèyàn ẹyọ kan kò lè dá ẹyọkan mímọ̀ torí ọwọ́ tiẹ̀ tó mọ̀ àbọ̀wọ̀ tiẹ̀ tó fẹ́ kọ́ lọ́kàn mọ̀ torí ẹ̀ iná ẹlẹ́sìn rí olùmọ̀mí tí wọ́n sọ yìí kékeré ni àwọn àbá rẹ̀ kan kọ́ mọ̀ yóò tètè tíra fún wa tíra yẹn ó lè tóbi títí wọ́n ní pé àlọ́ àlùmọ́ àlùmọ́ àlùmọ́ àlùmọ́ àlùmọ́ àlùmọ́ àlùmọ́ àlùmọ́ lẹ́yìn kọ́kọ́ ìmọ̀ kó ní o tó di imam kó tó di alihamdu kó tó di sèkòlè jìlá tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí ìwọ náà ìwọ náà ò fi fẹ́ àbíta ló wù ní akọ́nà ọwọ́ tó tọ̀ ń bá ti kú kí wọ́n o kò sẹ́ni tó wù. ẹ̀yin náà wá wò ó yàtọ̀ síra wọn o ẹni túmọ̀ nípa physics chemistry biology. biochemistry mechanical engineering electrical engineering gbogbo ẹgbẹta ọmọ nǹkan rẹ wọn jọra wọn ó sì fi kọ́ yẹn wọn jọra wọn pẹ̀lú ẹni tó jẹ́ pé ní kò fi ọlọ́run sì fi kọ́ yẹn lẹ́yìn máa tún máa biology biochemistry engineering gbogbo ẹ̀ ọ̀nà àti oúnjẹ ni fáwọlẹ́lá abẹ́sẹ̀ méjì kí ló gbé àwọn university of technology tẹ́wọ́ kí èèyàn ọ̀nà àbáyọ tí òbí ní máa tọrọ jẹ lèèyàn wá láyé kọ́nà máa jà tọrọ jẹ Islam náà fẹ́ ká níṣẹ́ lápá fífẹ́ ká kẹ́kọ̀ọ́ gidi ètò jẹ́ pé pẹ̀lú òkú ọlọ́run ọlọ́run sára rẹ̀ máa pèsè ní táàmù rí náà táàmù rí lò fún wa ọ̀dà wàlẹ́kìn kí ni láàrin ilé ayé tèèyàn lọ́rùn tọ́jà mà kankan ọ̀jà mà kankan ọ̀jà mà kankan rárá torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó mọ̀ nípa àmà tí wọ́n fi ń ṣẹlẹ̀ ayé kò lè dọ́gba pẹ̀lú ẹni tó mọ̀ nípa àmà tí wọ́n fi ń ṣẹlẹ̀ ayé tèè fi dà o tí wọ́n sì fi rí ọ̀run tí wọ́n fi rí lèrè gbẹ́mẹ̀ fún àlè dọ́gba. torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí ìrántí rere rẹ̀ yìí tán láéláé kò sí àwọn olùmọ̀ nípa ẹ̀. nítorí pé tẹ́ bá rántí wọn wọ́n sọ báyìí ọkọ wa báyìí ọkọ wa báyìí ọkọ wa báyìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ṣe lóṣè lóṣè lóṣù nítorí pé àwọn ìtàwé kà fún máa ń sẹ́kù máa ń sẹ́kù nítorí pé ẹ̀rí pé lónìí yìí nínú ayé ìdí tó gbọ́dọ̀ mójútó mà nípa ẹ̀sìn onígbẹ́nu tó já ìjọ wa lónìí inú màdá kà fún kì fún náà ní ká mà nípa ẹ̀sìn báyà tó máa rí kẹ́míkà ìmọ̀ ẹ̀sìn náà lọ́lọ́ kọ́ títí títí pé all this years ẹ̀ because àwọn ọmọ wò pé kò result ti english so gbá ní fáyà rẹ̀ because gbogbo màá ìmọ̀ àti ń ta kò lówó kí wọ́n ní a máa jẹ pẹ̀lú àwọn róòlù màtíríà àwọn òsì mọ̀ ike kì í sì mọ̀ nípa tọ́lọ̀ nìkan náà ni òbí owó mọ̀ sẹ́wọ̀n kí tẹkinọ́lọ́jì náà ilá àhìmọ̀lọ́ fa nítorí ti ní ìgbà yìí kọ́ nípa tí kọ́ nípa tí ibú ẹ̀rí aka nǹkan tí ó bẹ̀rẹ̀ tó fi parí táyọ̀ bá ti fi ká tọ̀run fún. lẹ́sẹ̀ tí wọ́n á ní lẹ́kítọ̀ kan níbi tó ti ń kọ́ mọ̀ nípa alẹ́ ayé lọ́bẹ̀rẹ̀ lọ́gù mẹ́sàn-án. lẹ́yìn kí látàgbé mẹ́jọ méje àbọ̀ kálukú ti fi lélẹ̀ ọmọ trọ́bù báwọn sá ti débẹ̀ náì. wọ́n ti débẹ̀ fún òní dúró lọ́yà three hours lectures ni. bí òbí jẹ́ kó náà ráyè jókòó yẹ wọn kan nóòtù gbogbo ẹ̀ tó bá ti ṣèdánwò yọ̀sán lóòjì o yọ kà kún dáadáa sẹ́wọ́ntì ní kan sanwó skul à kéènì kíákíá ni ọlọ́dà kún mọ́mọ́ yọ wá lẹ́gbẹ́ wọn náà kì í ìmọ̀ máa sẹ́kù tí wọ́n sọ pé ẹ̀ẹ́lmi yẹn ń dábàá ọ̀bẹ ìmọ̀ kẹta yẹn ń sàǹfà nítorí kọ́ wọn àwọn olùmọ̀ọ́ sọ pé gbogbo bí tẹ bá ti rí ayé àbájáde ti ń tọ́ka tó láti bẹ fún ma àkọ́kọ́ ọ̀nà tó ń sọ bẹ́ẹ̀ ní òfin ẹ̀sìn mi. àkàkùn náà àbákàkùn àkàkùn ẹlòmíì ìgbàgbọ́ lọ́kàn máa sọ̀kò lọ sí tí ń bí lọ lè kí ó. torí tó wá dé lè kí rẹ̀ ẹ̀rí pé ọ̀tọ̀ ní tẹ̀sán ọ̀tọ̀ níbi tọ́pọ̀ lọ rẹ̀ pọ̀ yọ̀ọ̀mọ̀ ẹ̀ máa fọwọ́ sojú rẹ̀ tí ìdíkó lè di sùn náà kó sùn bọ̀ títí ń rò ó ọ̀bì gbogbo sọ́kọ̀ níye ẹ̀sìn mà kí ó tẹ́lẹ̀ náà nìkan ní lè kí àfijọ́ ọ̀dà ò tọ́jà bẹ́ẹ̀. àwọn nǹkan yẹn kéèyàn kà fún ijó ọ̀sẹ̀ ní ọ̀la rẹ̀ ọ̀ọ́mà tó tọba débi tọ́lọ̀ wọn kọ̀ọ̀kọ́ gbé lọ́la nínú kíláàsì kan bẹ̀ ní tọ̀ gbé o. ṣé máa ti kírun tán o ti rí lára rẹ pé bàbá ìyá ọmọ ìjó ṣé wọn kún wàá fà ṣé máa bùn wá lóúnjẹ míì ní gbogbo bàtà bá ti kírun tán máa bùn wá lóúnjẹ míì máa bá sọ̀rọ̀ lọ́wọ́ àrí pé fi kàkà yìí insha Allah. tó wọn náà máa ra gbé àgbàrún náà lọ́wọ́ wí àti àdéhùn kọ̀ọ̀kan láwọn tíríkì lọ́sẹ̀ kọ̀ọ̀kan wàhálà èèyàn bá ti kú ni wọn bá máa sọ pé ah, ọlọ́run kẹ àfa ọlọ́run gẹ ah, àfa ẹni eré nì ẹni gbogbo ẹni ti jọ tó fẹ́ sọ̀rọ̀ yìí ìní ti ṣẹlẹ̀ yìí subhanallah tí wọn fi rántí èèyàn tí èèyàn kojú mọ́mọ́ ìmọ̀ nígbà ẹ̀ kọ́kọ́ ń pa rẹ̀ kò burúkú ọkọ́ pa sílé ayé náà ṣùgbọ́n aburú ńlá ń bẹ́ẹ̀dì kọ́tẹ́ fi ayé ló mójútó kò because I'm Muslim mùsùlùmí ni wọ́n àwọn ọ̀dà bí àwọn kèfèrí o kèfèrí ilé ayé lásán làwọn lé ilé ayé lásán làwọn lé torí ẹ̀ ló ti jẹ́ kí báyìí all means àwọn fẹ́ àjìbẹ̀ àwọn sì mọ̀ pé insha Allah rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar abẹ́ mú dáadáa láyé bí àti ìbẹ́lọ́kọ̀ tó fún wa dáadáa lọ́rùn kọ́ là kọ́ sọ wa bìyànjú sọ ìdí nu tó fi jẹ́ pé bí wọ́n bá ti ń ṣe tó ń ṣe máa rántí pé mùsùlùmí ni ọ́ máa rántí pé ọ̀nfẹ́ àtúbọ̀tán tó dáa torí rẹ̀ má gbàgbé ara rẹ̀ wá mà nípa tó lọ. ìmà ọ̀pàtàkì onímọ̀jẹ́ wọn rántí èèyàn torí rẹ̀ ní Ibn Durayd ló fi sọ pé innamal mar'u hadithun ba'dahu fakun hadithan hasanan liman wa'a èèyàn jáàmù kankan lẹ́yìn ìgbà tó bá ti kú ju sàn lọ ìtàlẹ́yìn àdá lẹ́yìn bá ti kú wá jẹ́ ìtàn rí lẹ́nu ẹni tí ó sọ ìtàn rẹ̀ èdè òtí lè mú ọjẹ́ ìtàn rí lẹ́nu ẹni tí ó sọ ìtàn rẹ̀ kò síbi kọ́ wá mọ̀ nípa ẹ̀ ọmọ sọ̀rọ̀ rẹ̀ dáadáa ọmọ ní à ah, kò ṣàtúnṣe ó ṣe dáadáa gbogbo olùkọ̀ọ̀kan ẹni tó ti sábà bí ti Islam fi dé bẹ́ẹ̀ tó fi kó àwọn èèyàn nípa àmọ̀ ẹ̀sìn wà láì mọ̀ nígbàgbé rẹ̀ káyé ìdọ̀rùn. àwọn bàbá ọmọ sọ fọmọ ọmọ náà sọ fọmọ tiẹ̀ ọmọ náà sọ fọmọ ọmọ ìhà lábẹ́dá lọ́lọ́ ti fi sábà bí dáadáa lù yìí kọ́lọ̀ fi gbogbo àti sábà bí dáadáa. ẹ ọ̀ ìmàkà wọ́n kẹ́mi ìjọba wọn pé kóòtù rẹ̀ wọ wọ́n wọ súùtì àìmàkà o torí wọ́n fi jáde قبل الموت موت لأهله فأجسامهم قبل القبور قبور ضلوا في الجهل قبل الموت موت لأهله إبقوا ما كجفا لي ما فأجسامهم قبل القبور قبور أرى مقوت بما ساري سارينا إذا كنت بنفيت أرى لسا body without engine engine tí ó mú kárọ máa yí ní yíyí tó tó tọ́jẹ́ dáadáa kò sí yọkàn máa yanu pàkà kọ jẹun kò sí ní màdù jẹun jẹun ẹ̀rẹ̀ ìjẹ́kẹ́lẹ́ kan àwọn ibi tó bá lọ. ẹtú bó wá nǹkan mi kò ní yó torí ó ti dòkú kó tó ṣe pé kí mi kó tó lè kó kú. wà á rú aṣọ òun. في وحشة من جذومهم وليس لهم حتى النشور نشور wọ́n ní ara wọn àjòjì ló jẹ́ sí ẹ̀mí wọn torí pé kò sáǹfààní kan sí ẹ̀mí ń ṣe lára ara kò sì sáǹfààní kan tá ara ń ṣe lára ẹ̀mí gbogbo wọn kàn jẹ́ stranger síra wọn yìí. wọ́n ní òsì ní tají kótó fi dọ́tọ́ lọ ó gbogbo ẹ̀dá ẹ̀dá dìde wọ́n kàn fún kalẹ̀ ní bọ́lọ́ gidi torí de ilé ìtọ́ra fún àìmọ̀kan o àìmọ̀kan wàlá ìgbòfin kankan dà àìmọ̀kan yorùbá náà ń pè àìmọ̀kan ṣé kò mọ̀ ó burú jáì ní ìrajà láìmọ̀ ó burú jáì pàápàá nípa ẹ̀sìn ọkàn máa ha ní àdéhùn òdìdè wọn ò kó fúyẹ́ àwọn ọmọ sẹ́ńsẹ́ sì wọ́n gbìyànjú ó sì hàn máa gbé ní ẹbí náà nílé kó tó bí bàbá yín kò burú ẹ ti ṣàlàyé ẹ̀ fún wa ẹ̀ ti tẹ̀ ń tètè kó tó bí bàbá wa. péye gbàgbọ́ tó bá da gbogbo ẹ̀rú papọ̀ mọ́ra mo láti lè rẹ́ẹ̀rì ẹ̀ fẹ́ tó bí bàbá wa Ọ yẹ kó lè yé ẹ̀yìn àwọn tá a gbà lọ́dọ̀ yín ẹ̀yìn ẹ̀ ṣàlàyé ẹ̀ fún wa. bẹ́ẹ̀ la ṣe ti kó bí bàbá lásán kì í Islam tó ti ọba jẹ́ bàbá bàbá bàbá bàbá bàbá ẹ̀yìn lọ́nlọ́n lólódò ìyàn wá mà ẹ bá wá mà nípa náà kò ọmọdé lè lówó ju àgbàlagbà lọ àmọ́ burúkú ọmọdé onímọ̀ ju àgbàlagbà lọ lọ́dọ̀ Yorùbá bá torí ẹ̀ tó bá ti ń sàlàyé ti dọ́ọ̀sì kí wọ́n mọ̀ wọ́n pé ah, ràákù tàbí tàbí orí tó sọ̀rọ̀ ràákù náà nù táwọn yọ̀ǹda ìmọ̀ rẹ̀ náà nù àwọn ọmọ òkè ah, ní kéwìn kọ́dákẹ́ àwọn àwọn sàlàyé ẹ̀sìn fún ẹ̀kẹ́ ni olódo burúkú wọ́n pọ̀ náà bàbá bàbá bẹ́ẹ̀ àwọn màmá màmá olódo wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ náà kórìí gba dúdú lásán lé kí n fún ọmọ kankan agídí ti pọ̀ agídí onímọ̀ wà wọ́n wà kú wà tọ́mọ bá fẹ́ sẹ́sìn wọ́n sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbòlò fún mọ́dọ̀ sápò onídó ṣe é ní abáwo làbá ti sàlàyé ẹ̀sìn fún lọ́wọ́ bọ̀ kọ́ wá bí òde rí. nítorí de ní Islam ní kí sẹ̀kẹ̀ ìmọ̀ kẹjàmá àwọn bàbá bàbá ẹjọ́ náà dá lónìí, ó ní ìmọ̀ lọ́la dì mí ọgbọ́n ògbìn. Ìsìláàmù nu mẹ́sìn ẹ̀sìn rọ́ ọgbọ́n làwọn fi ń gbé ní kíkúlà tó oríṣiríṣi táwọn kọ́kọ́ sí àkọ́kọ́ pàkọ́ àmọ́ ti wá tí ìmọ̀mù kan bá dárú ewu tó bá padà tó ti sáà kébìlà jàmbá wọn dàrú àgbọn òní dàrú ẹjọ ní sáà kọjú sí ètè kébìlà kìí sọ̀rọ̀ àríkún torí bá àfẹ́ kí òun wọ́n dànù tontorí ẹ̀ ìmọ̀ lọ́la dì mí ọ̀gbọ́n òbí ẹja wà mà. ẹlòmíì tuntun pé àkùlẹ̀ẹ́yìn mi hàyè yọ̀n kọ́ọ̀lì ń bẹ́ẹ̀ وأوصاله تحت التراب رميم ظللت النماء العين yọmọ pẹ láíláíláíláí ikú rẹ nígbà tí gbogbo oríkì ara rẹ ti tẹ̀ fún lábẹ́ pẹ̀ ṣùgbọ́n lọ́mọ pẹ láíláíláíláí ọlọ́lọ́mọ ìgbà táwọn yẹn ti dárúkọ Ibnul Qayyim lónìí olóòlù mọ ìgbà táwọn yẹn ti dáko ní tèmíyà lónìí olóòlù mọ ìgbà táwọn yẹn ti dáko alẹ́sì ibn abdulsalam lónìí olóòlù mọ ìgbà táwọn ti dáko alimami nawawi lónìí olóòlù mọ ìgbà táwọn ti dáko alḥafiz ibn hajar lónìí olóòlù mọ ìgbà táwọn ti dáko ibn daqiq al-eid lónìí olóòlù mọ ìgbà táwọn ti dáko al-alim as-san'ani lónìí olóòlù mọ ìgbà táwọn ti dáko shawkani lónìí olóòlù mọ iye nílùú lọ fẹ́ sọ ẹ kíkí bàbá ti ń pẹ́ kùlé yìí wọ́n sì ti kú ti pẹ́ ìrántí wọn ọ̀tá. gbogbo ẹtí máa ti sin dákọ̀ yóò ní wà á kọ́kọ́ hadhihi al-mas'alata al-imam ibn al-qayyim rahimahullah. yẹn tí ibn al-qayyim ló jẹ́ àmú òdodo nídìí ọ̀rọ̀ yìí ọlọ́wọ́ kẹ̀. ẹ bá ń jẹ kó lóto náà ni tó ti àwọn èèyàn olowo oke e ba wọ́n yóò gbé bi khilafi alladhina dallu. yàtọ̀ sáyẹn tó ti torí délé wọn ló lù mà òun ọmọ abẹ láéláé gbére kése ní ìgbà tí ara rẹ̀ tó ti kẹ fún un sàárè. وذو الجهل ميت وهو يمشي على الثرى يعد من الأحياء وهو عديم wọ́n ti ṣùgbọ́n láì máa kẹ́ńtì ẹ̀ ó ti kú nígbà tí ń rìn ló gbé pẹ̀lú. à rọ́bọ̀tì rọ́bọ̀tì kìkì rẹ̀ ẹgbẹ́ rọ́bọ̀tì kò lè jẹun alámájọ àmọ́ máa mú un ṣé inú àwọn àlàyé lákàmọ́ nínú ọbẹ̀ kàtẹ́ńtọ̀ àkà rọ́bọ̀tì máa àní kà mà but tẹ́lá ti tẹ remote control onáwó ti gà gà gà ọ̀gọ́jọ́ yẹn. làkínkì àkíkọ̀ sí yẹn rọ́bọ̀tì ò ní kéjọ́ kan kó mi o kò sì ní kéjọ́ kan ìlú pọ̀ bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mọ̀kan rọ́bọ̀tì lásán wọn àwọn náà máa ta bíó bíó bá wọn bẹ̀. wọ́n ní yu'addu min al-ahya'i wa huwa 'adim àmọ́ kápá láàyè ìyàwó ti lọ ti lọ yín náà junction kọ̀ọ̀kan nílùú níbi ọmọ kan máa péjọ bẹ́ẹ̀ ẹ ó sì máa ń sọ̀yàn ńgbà mi. mọ́ọ̀kì páàkì mẹ́ṣíìnì tó wájú mi. ẹ lákòó ṣe di pé ọlọ́wọ́ kọ́ ọ̀pẹ̀lẹ́wọ́. ṣé mo báyìí máa kán ni ẹ fáwọn ọlẹ́lẹ̀ ẹ́ mọ́tẹ́ bá ní mà ah, tẹ̀lẹ́tẹ̀lẹ́ má páàkì ẹ bẹ́ẹ̀ fi wá tèmi kó mẹ́rin. wọ́n wá pé ọ̀lẹ́ bàbá ẹ bẹ́ẹ̀ ni ọ̀lẹ́ ni àǹfààní ìmànú. ẹ̀yin náà wọ àìmọ̀kángbà mi tí oníta bá dàrú ẹ̀rì ẹ̀ lómi ọ̀pọ̀ kí ọmọ táwọn ló náà ẹ̀ lómi ọ̀kà bàbá àtàtì ẹ̀ lómi. kí gbogbo ilé ẹ̀ kí ló kan ni wà wá. tí ìmọ̀ bá ti tó bá ti jọba àwọn òkòlè là gbogbo àwọn wa ṣe àfihàn ẹ̀ níri wà wá. pé gbogbo yẹn mọ mẹtọ rẹ wọn náà mẹtọ rẹ ìnítọ wọn náà sì tọ. tó bá ṣe mi ọ. àǹfààní ìmọ̀nù jẹ̀mọ́. àmọ́ ọ̀dọ́rùn yóò kàn máa tẹ̀lé bí ẹranko léèrè pé ibi tẹ́ ìmọ̀ kan máa ti pọ̀ wọ́n láì dẹ̀ máa wojú àwọn èèyàn bá mi wọ́n ti bẹ̀rẹ̀ tẹ̀ wọ́n gbọ̀n wọ́n wọ́n ti rẹ́ẹ̀dì fẹ́ kú wọ́n ti rẹ́ẹ̀dì fẹ́ pè. kí ló dé kí lóun sọ̀rọ̀ kí lóun sọ̀rọ̀ ẹ̀ńtẹ́ kẹ́tí ń gbà pé kí ni pọ́ọ̀lù mi ẹ̀yìnmọ̀ kẹ́ni kẹ́ni tirẹkẹ rọra gbé mọ́tò bọ̀ ò tẹrẹ sílá o ò tún rọra sọ yóò yọ yọmọ rẹ di tọba kòlóró Egbe ń bẹ̀rẹ̀ mu ọbẹ lee àyèmọkànù báyìmọkànù ti ṣe wọn nù ó sì máa wọ àwọn làwọn gbọn torí di di ọwọ́ tẹwárí gbà tí yẹn ti wá mọ̀ ó ti sórí rẹ̀ kó tó nímọ̀ ó ti sórí rẹ̀ nítorí pé màǹtẹ́lẹ̀ kakọ̀ yín kọ́n yẹ̀lẹ́tẹ́mí sòfin ìrìn mẹ́rin sẹ́hẹ́lẹ̀ lọ́hùn lẹ́hùn bíi ìtọ̀ yìí pàǹkìlẹ̀ jẹ̀nà gbogbo ẹni tí bá gba ojú ọ̀nà kan sí fi ń wá ìmọ̀ ọlọ́run sì dẹ̀kun fún ojú ọ̀nà ìmọ̀ ọ̀nà tí ó bá wà lẹ́nà. wọ́n sọ pé ó ti ní màbá yẹlẹtẹmísù ayẹtùmùdù ọ̀nà tó ń fi wá ọ̀lọ́pọ̀ kan ti jẹ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ ọlọ́wọ́ bó ti gbẹ kù yóò sì rọrùn fún ọ̀nà tó bá wà jẹ̀nà. kí á ní mo sòfò kankan nígbà tí mo ń wá mọ̀ èsòfò kankan ìgbà tí mo mọ̀ èsòfò kankan ó rí rèé. torí di eléyìí ọ̀pọ̀lọpọ̀ àńsẹ̀sìn àńsẹ̀sìn lórí gbájú kò wúlò nítorí ẹ̀ ìnáà ni واحدا متورعا أشد على الشيطان من ألف عابد كل ما يقول تبدي أقول باي الله ولا قل قل له قل يوسف يقول أنا جن فوتو سيلا لا تريد لي إذا وامر ọwọ́ pọ̀ ń wámọ̀ ó lè ní fún ọ. a ti ti mà bí gbogbo ẹni tó bá wámọ̀ olódogbó ànábì Muhammad sallallahu alaihi wasallam torí ànábì òfowó lẹ̀ fún wa láti jogún òbá tán lẹ̀ fún wa láti jogún òfìsírà tán lẹ̀ fún wa láti jogún ṣùgbọ́n mà ló fi fún wa faman akhadha bihi faqad akhadha bi haqqin wafir gbogbo ẹni tó bá ti di ìmọ̀ràn tó jogún mẹ̀sìn yìí ó ti rí èrè tó pọ̀ jẹ ó ti rí èrè tó pọ̀ jẹ ẹ wà lóko ránì kíkè rẹ̀ lásán kéèyàn máa kí lólo anábì sallallahu alaihi wasallam sọ pé lahu ajran yóò wà ládàá méjì ládàá kókè tó ń ta ìmọ̀ ládàá pé gbìyànjú èèyàn wà ládàá méjì tó kéèyàn wọn apàdánù méjì éèké nítorí bọ́ọ̀ máa kí torí ẹ̀ ká wáyé màdẹ́mà ẹ̀gbọ́dọ̀ jẹ́ agbẹ́yìn o ẹ̀ má jẹ́ agbẹ́yìn di wíwá mà wọ́n fi ń kí mo abẹ́dá nínú àwọn tó ń tẹ̀lé sunna àlàbẹ́dá àná àwọn ẹni tí máa rọ́pò ẹni tó bá lọ wọn wà lọ ẹ̀sùn lò ní kú láéláé tẹ́nìkan bá lọ ẹlòmí ọ̀rọ̀ pọ̀ ẹ̀ tẹ́nìkan bá lọ ẹlòmí ọ̀rọ̀ pọ̀ ẹ̀ tẹ́nìkan bá lọ ẹlòmí ọ̀rọ̀ pọ̀ ẹ̀ tẹ́nìkan bá lọ ẹlòmí ọ̀rọ̀ pọ̀ ẹ̀ àtàbà rẹ̀ ní ẹyọ kan ṣoṣo kọ́rọ̀ pọ̀ ẹ̀yìn ẹyọ kan ṣoṣo àárín yóò tí ọ̀rọ̀ pọ̀ ẹ̀yàn kan. nítorí pé ń bẹ nínú àwọn tíntẹ̀lé súnà ìtọ́jẹ́ rọ́jùlọ́n fi ṣùgbọ́n tó ń ti bò nìkan ti ṣe jẹ́ àlùmọ̀ tó bá kú ara àlùmọ̀ tí ọ̀rọ̀ kù rẹ̀ insha Allah. àní tẹ̀tẹ̀ wa lọ sọ̀rọ̀ á rí nínú wa lápèjú nínú àwọn olùmọ̀wá yìí ẹ̀ṣẹ́ ìgbìn bẹ́ẹ̀ rahimahullah ta'ala nígbà tí èèyàn bá kú ni wọ́n máa mọ èèyàn. فيذكرني قومي إذا جد جدهم وفي ليلة ظلماء يفتقد البدر قل يا مريم يوم يمين ìgbà tí wàhálà bá dojú àmì pẹ̀lú ìgbà tí òkùnkùn bá sókùn ìgbà tí òru bá sókùnkùn biribiri là á máa ń mọ iye òṣùpá nígbà tí ẹ̀ṣẹ́ pẹ̀lú nígbà tí wọ́n ṣaláì á ọmọ àpò ìdí wọn di òkèrè àkọ́kọ́ ní dàrú lè ṣáà níbi tí àwọn olùmọ̀ àgbà Saudi tí wọ́n ti máa fi bàtà wá fáwọn èèyàn. Ṣèkùnmí bá ti lọ lórí gbogbo wọn, onímọ̀ wọ́n á sí bọ̀rọ̀ tẹ̀lé dojú kò sí bó ti tẹ̀lé ta kókó tó pẹ̀lú òun àti ọlọ́run fún bàbá yẹn ọ̀la ni wọ́n yẹn ju rẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbàtà kú wọ́n yẹn lómìn gbogbo ọ̀nà ọjọ́ mọ́kì ṣùgbọ́n gbogbo pátá ọmọ ike ló bá rí náà wọ́n wá rí i pé nǹkan yóò lè ṣeéṣe fẹ́nìkan àbí káwọn ò pín specialization ẹnjẹ́ máa mójútó nǹkan báyìí ẹnjẹ́ máa mójútó nǹkan báyìí ẹnjẹ́ máa mójútó báyìí ló ti wà lónìí. ìgbà tí bàbá yẹn ti ń bẹ à ìmọ̀nù kí ẹ̀ka béèrè ní bisimilahi alhamdulilayi alayi bẹ̀rẹ̀ abọ́jú sí i. شيخ الألباني رحمه الله صغير وسيخدم قطاع وصلنا النبي محمد صلى الله عليه وآله وسلم títí wí kéde bá ti wọn lójú oorun tẹ bá mú àdéhìí wa tẹ bá mú ọpa rẹ wọn ti lọlẹ sí ní sàlàyé bí ìgbà tó ti pé ẹ ti sọ fún wọn látàná ẹyẹ tíra wọ abìyín láàárọ̀ láàrọ̀ subhanallah bàbá lọ ààrẹ nìkan tó tún dàbí wọn mọ nípa kéde má fún súnà ṣùgbọ́n àwọn èèyàn púpọ̀ tún ti dìde ẹnìkan gbìyànjú bí ẹnìkan gbìyànjú bí ẹnìkan gbìyànjú bí ẹnìkan gbìyànjú bí al-khayru fil-ummati mawjud orí ti bẹ́ẹ̀ nù lọ yìí ilé yàrá yìí àlùbáríkà fúnra wọn tẹ́lẹ̀ àmọ́ wọn àlẹ́yìn ọ̀nà bẹ́ẹ̀ ẹni tá a mọ̀ ní Ahmed Shakir Ahmed Shakir ọ̀làgbẹ̀rẹ̀ muhammed tayyid ṣùgbọ́n ahmed jakiru ti kù tí sẹ́kọ̀ọ́ albani náà ti dìde ahmed jakiru lọ albani la mọ̀ láìpẹ́ láì dènà ẹnìkan lọ́ọ́ tún dìde bẹ́ẹ̀ pẹ̀lú òkú ọlọ́ tó bẹ́ẹ̀ sì sàn ṣe rí nù bí sunna abẹ́rẹ́ sọ̀rọ̀ bá sunna ṣe rí nù èdè pé ẹnìkan kú ọwọ́ apárí torí ẹ wọ́n fi ìmọ̀lẹ́ abẹ́dẹ́ àwọn ẹni tí máa rọ́pò ẹni tó bá kú nínú dáadáa wọ́n pọ̀ nù wọn. وفيهم أئمة الدين àwọn aṣíwájú nídìí ẹ̀sìn wọ́n tún bẹ́ẹ̀ náà àti tẹ̀lé súnà o. أجمع المسلمون على هدايتهم àwọn tó ti kẹ́ ẹnu àwọn mùsùlùmí kò lórí pé wọ́n má nà. gẹ́gẹ́ bí imaamu abu hanifa rahimahullahu ta'ala nínú àwọn olùsùn náà nìkejì alùbídà ojú ti alùbídà. Abu Hanifa alùsùnà ni àbí ìdálùsùnà ní àwọn alùsùnà làbú Hanifa wà ó tọ́ọ̀ bá ń mọ̀ bẹ́ẹ̀ Abu Hanifa ní tírà àkọ́kọ́ ọlọ́ọ̀ka nípa tawhid wọ́n pè ní kíni al-fiqhu al-akbar al-fiqhu al-akbar wọ́n pè tawhid ní fiqhu al-akbar nítorí kí fíkìú wo lè bá a máa jẹ́ al-fiqhu al-asghar fíkìú tó ga jù ní tawhid ká kíni tawhid Imam Abu Hanifa ń bẹ̀ wọ́n Malik kù àgbà nínú àwọn olùmọ̀sùn náà bàbá tó ti gbé nínú ọ̀rọ̀ wọn kẹ́ láti mú pírẹ́ńsìpù táàbí mà nípa tòwí. الاستواء معلوم والكيف مجهول والإيمان به واجب والسؤال عن الكيف بدعة ولم أرك إلا امرأة سوء أتبني دون ورث olùwògbéjáde ẹsẹ kù inú ọ̀dọ́ rẹ̀ náà láti dé rí máa lè ní ẹkùn bì í في زمن النبي صلى الله عليه وآله وسلم لا يكون دينا حتى تقوم الساعة نشوف أتجسم ستي سنة بفعيلة كل يجسم ستي جوب إلى القيامة ẹ̀yìn àwọn píríncípù tó yẹ kó ní góòlù ni wọ́n máa fi kọ́ látọ̀dọ̀ Imam Malik. síbà kan mi wọ́n pe náà nọ̀wọ́n lè rọ̀ sí àdáàtì ibẹ̀ yẹ gbogbo ọ̀rọ̀ tí màmú máa ń sọ pàtó ìbò àmì yóò tó síra ibi ẹ̀ mẹ́rin tòyí tọ́ka nínú àwọn olùmọ̀ọ́gbà fún àwọn màlìkì yàkọ̀ irú síra ẹ̀ tẹ́ ẹ bá ń kà àwọn píríncípù tí màmú máa ń fi lélẹ̀ nípa tó ìdá àti súnà ti ọ̀jẹ̀ máa tó jẹ́ pé kò sí màmá. nínú àwọn olùmọ̀ọ́gbà ti súnà nìyẹn àwọn àyínmà àlè رحمه الله إما أقول ما سنة نية فما تنصفاك كل العلوم سوى القرآن مشغلة إلا الحديث وإلا الفقه في الدين العلم ما كان فيه قال حدثنا وما سوى ذاك وسوءات الشياطين في بجانب بوليتي فهو يعني توكي فيلوسوفي بون التوحيد فهو يعني توكي لوجيكي بون التوحيد pé tí o bá ti jẹ́nu kíkà wọ̀ sọ́nà ẹ̀ bá ti mú tó ìdí yín wọ̀tún wá fi ṣẹ̀yàn fún ìlàsán ẹ̀ wá ìròyìn ròyìn sùn àwọn olùmọ̀ ń pa àwọn àyè ti wá nu nínú wa onímọ̀ Ahmad ibn Hanbal rahimahullah ìmáàmù ahli sunna kó kọjá lọ bí pé ìmáàmù ahli sunna aṣíwájú fún àwọn ahli sunna. so àti ìmáàmù Thawri Sufyan ath-Thawri rahimahullah. àgbà nínú àwọn olùmọ̀ nínú àwọn àyínmọ̀ àwọn àmì nínú wọn ní Ibn Mubarak nínú wọn ní Sa'id ibn Musayyib nínú àwọn tabi'i gbogbo àwọn eléyìí kúlẹ̀ ìgbà bẹ́ẹ̀ فجئنا بمثله إذا جمعتنا يا جرير المجامع أربات وانو فإن بلا مبقى توقع توقع ربا تابيت وجاري وانو èèyàn wá ní mo bá wọn mọ ìṣe ní màtò àbí kẹ kásìrà wọn ẹ tíra láti kásìrà yìí kọ̀ọ̀kan wọn kẹrì. tíra kan fi kìtàbù lọ́sù ti Muhammad ibn al-Hasan al-Shaybani ọmọ ẹgbẹ́ o Imam Abi Hanifa nínú rẹ̀ wọ́n gba àwọn ọ̀rọ̀ Abu Hanifa wa wọ́n mọ bí bàbá yìí ṣe wúwo tó ní ẹ ọ̀gá àwọn ìdáwà ń bá gbé láàmú ẹlòmíràn máa wọ pé tí olùmọ̀ kẹ́tì ẹ̀ ti tẹ̀lé ayé rí tó nímọ̀ tó àwọn olùmọ̀ wa ti sìn kẹ́hìn àwọn adá àtòjọ́ máa tó fún wọn. àwọn olùmọ̀ ńlá ńlá ti lọ tí wọ́n máa ka síra ọ̀gá ṣé èèyàn ti léléyìí lọ́kọ̀ adúlé léyìí kalẹ̀ láyé kò sí typewriter kátó pé kọ̀mpútà kátó pé modern printing press station. Allah akbar ẹ wá wo adúlé tó fi lẹ̀ fún wa ẹlòmíì kọ̀ wíkọ̀ wíkọ̀ wí títí ó lé ní fifty dollars ẹ̀yọ̀ kan ìwé orí ìka. ìmáàmù Nawawi wọn ò lójú forty five years lọ ẹ wá dúró síra. lọ́wọ́ tó ti pọ́n níbí nínú fíkò ṣàfẹ́ríyà ó ń jẹ́ ìdí ńláńlá mẹ́la. ó tún akọ al-Majmu' sharh al-Muhadhab fi al àwọn kọ ìdí mẹ́wàá fún tó kú mẹ́wàá yòókù ibùdó sòbòkì àwọn kọ ibùdó sòbòkì àwọn kọ̀ọ̀kan àwọn náà kú alùpùpìrì àwọn kọ mẹ́sàn-án gbogbo ọjọ́ ra wọn ọjọ́ sí ìmáàmù ìnáwó torí ẹni ìmáàmù ìlú kẹfì rahimahullah ni kí ìmáàmù ìnáwó ibà fi lè parí tíra wọn kò bá jẹ́ kó ní tíra tó dáa láyé tí wọ́n kọ nípa comparative jurisprudence jurisprudence nítorí kò kò sí ẹni tó kọ tíra fífi lọ́dà tó. nínú kọ́ra inú rẹ̀ lókun ti ṣe sẹ́rù sọ yìí Bukhari fa nínú forty five years ó ti ṣe sẹ́rù sọ yìí Muslim tẹ́lẹ̀ pé kò sí ìtọ́ da tó lónìí inú rẹ̀ ló ti kọ́ Arba'un an-Nawawiyya inú rẹ̀ ló ti kọ́ Al-Adhkar Riyadu Salihin lẹ́yìn Adabu hamalat al-kitab nínú rẹ̀ àwọn tí wọ́n adé gẹ́gẹ́ Al-Mukhtar. ó tún ní tíra kan bẹ́ẹ̀ al-Mukhtar ìmáàmù Nawawi rahimahullah tẹwájú rúṣẹ́kàn ti fún wa nínú forty five years tó àwọn olùmọ̀ súnà nù ẹ̀rọ kò fẹ́ bá mọ ọrùn wọn nù bíbí àtẹ̀jẹ́ ayé wọn pé ń dáhùn kójọ láyé ní dáadáa kí èsì rọ ẹ̀ka wò wọn. lẹ́yìn wọn àwọn mi tún dé Ibn Taymiyyah Ibn Qayyim lẹ́yìn gbogbo àwọn náwó wí. ẹ̀tọ́ àwọn àdúrà àwọn ẹ̀kẹ́ inú ẹ̀sẹ̀ mi ẹ̀rọ inú kẹ̀kẹ́ Shamsuddin Zahabi àwọn olùmọ̀lálálálá níbi pé Al-Hafiz Ibn Hajar ó ní sínú ìdèmí ọba rẹ̀ nìkan kan sílẹ̀ láì kó nǹkan bí ó yàtọ̀ sínú sọ́yẹ̀ ọba tó fún ní àjùlọ. Ibn Qayyim a olùmọ̀jì olùmọ̀ olùmọ̀jì olùmọ̀ dákùn sí ẹ̀kọ́kọ́ ra síra kan òkọ́ káwò sínú nǹkan yìí kó fi mà ọmọ pé ìmọ̀ ti lọ. ètò lè yí ti fún ọkà ra Zadul Ma'ad Zadul Ma'ad sínú nǹkan yìí kọ́ káwò ó sì máa dá dúpẹ́ fọlọ́ onímọ̀ ìgbà tó máa fi rahimahullah rahimahullah rahimahullah. wọ́n tún wá kọ́ síra kan fún I'lamul Waqi'in ar-Rabbil 'Alamin. wọ́n fẹ́ kó àwọn olùmọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó tó fi tó lùmọ̀ torí pé wọ́n ń sáyẹn on behalf of Allah. tíra lọ́dọ̀ ẹ̀mí kọ́ yìí kọjá ti sọ. ní èyí ò sì dábàá pé nǹkan kan náà là ń dà ayé ìsìn náà wọn kọ máa tara fún وإله الإمام ابن كثير هنا مكتوب جميعا سمعنا ما تفسير ابن كثير تفسير القرآن العظيم سبحان الله كما تقول عزيز تنقل جمله البداية والنهاية إتنا بيري عزيزي قاري 20 volumes ليه كما سيسيكم إتنا سيسيكم جوبة 14 tọ́ inú kẹ̀kẹ́ ó tún ní kíní kan fọ́kọ́sù alàmbíyà ó tún ní ìdáàbò mẹláhìn wọlbítà ó tún ní tíra kanu sọ́kà tó láwọn tíra rẹ̀ gẹ́gẹ́ tọ́ àwọn olùmọ̀ ti wà nù tẹ̀lé sẹ́yìn náà bá ní olùmọ̀ nù bídà ẹ̀ lápò mọ́tàlá ẹ̀ pé wọn. lẹ́yìn náà àwọn olùmọ̀ tó tún dé tó tún dé tó tún dé tó tún dé ìṣòkání. إمام أهل السنة اليمن الصنعاني إمام أهل السنة اليمن أكرم محمد بن عبد الوهاب نساء الدين tuntun mahmud wa abdulwahab yẹn àsìkò tí ọlọ́run gbé yọjú sí yóò yà yín lẹ́nu táwọn èèyàn ti ń ṣe àwọn èèyàn ti ń ṣe sàárè yẹn ti rán sàárì nibi tó ti máa gbà ànábì tì. so màmá yẹn ọ̀rọ̀ gbogbo sí wọn wọ́n sọ fún wa ẹ̀sìn tọ́lọ̀ fi hàn lẹ́bi sọ́lá ìṣẹ̀lẹ̀ ẹ̀yìn ti fẹ́ fi ilẹ̀ báyìí. ewu adúlù tíra tó náà fi ilẹ̀ fún wa. tọkọjọ majmu'atu mu'allafat sheikh muhammad ibn abdul wahab. èyí tá a ní nínú rẹ̀ olórí ìdí mẹ́fà táwọn tíra tó ń ṣe tó ti jáde primary school. ẹ̀rọ báwa ní ìsìnká lílà ń kàn kó jẹ fáà kàkà kó parí jọ lásán kò sì sí mà. tó ti nu àmì graduate I know you are a graduate without any knowledge. olùmọ̀ ẹnu àwọn olùmọ̀ sì kò pé páálí kìí ṣe mà bá àbí páálí ìmọ̀ ni. tọ́ba gbé kóbìrì kò lè kà á gbé sì ń gbé ká tó fi wá sẹ́ kìí ṣe mà àmì lásán ni pé ọjà kẹ́kọ̀ọ́ tó àwọn olùmọ̀wá nìyẹn tó tún fi wá dórí àwọn olùmọ̀wá tàyè ètò náà tà fún wa àwọn tó ti kú ọlọ́run kò forí jọ àwọn tó sì ń bẹ lókè pẹ̀ ọlọ́run àkókò kárí wọn pẹ́ látàrí dáadáa ó pọ̀ sí aláǹfààní pẹ̀lú màá wọn. وهم الطائفة المنصورة أو أهل السنة الواقعة الطائفة المنصورة من ركوع أهل السنة والجماعة الطائفة المنصورة الفرقة الناجية alọ̀gbọ̀rọ̀bà àwọn ni àwọn tọ́lọ̀ wọn rà sí. Irúgbà nàbì sallallahu alaihi wasallam sọ pé la tazalu ta'ifatun min ummati 'ala al-haqqi zahirin la yadurruhum man khalafahum hatta ya'tiya amrullah. Àwọn kan ní yé bẹ nínú ìjọ mi tó ṣe pé wọ́n jẹ́ níta àrántí lórí òdodo. Ẹni tó yàpá sí wọn kò ní rí wọn gbé ṣe títí tàṣẹ ọlọ́run ọ̀bọ̀ fìdí. àti ọlọ́run yìí wọ́n túmọ̀ rẹ̀ pé títí tí wọ́n fi kú ti máa rẹ̀ pé títí tí mi títí dìbò ní àlùkò yà wọ́n dìde eléyìí ti ní lọ́kàn balẹ̀ pé súnà ọmọ mi láéláé torí rẹ̀ àwọn ni ọ̀tọ́ ni lokan bale pe sona náà sòrọ̀ الذين قال فيهم النبي صلى الله عليه وآله وسلم أو ذا àwọn صليب عقيل لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خالفهم ولا من خذلهم حتى تقوم الساعة bálẹ̀ tó láti lọ sọ tó sọ nípa wọn báwọn kan nínú ìjọba òní yé jẹ́ ní tí yóò borí látàrí òdodo tí wọ́n dì mú ẹni tó yà pa sí wọn kò ní rí wọn gbèsè ẹni tó sì tó mú ìwọ́n dànù kò ní rí wọn ṣe títí tí gbèsè àgbéyàmọ̀ ṣe. فنسأل الله أن يجعلنا منهم ابن تيمية رحمه الله قال أن بلون إذ كنا ربنا تسوى لك منهم ولا يزيغ قلوبنا بعد إذ هدانا قال أبو في المدى كي جوري كل لوري بين بطولة سوامنا ويهب لنا من لدنه رحمة قال أبا أبو أخذ دوالوري في كلاس يدوري إنه هو الوهاب فريد يدور أبا وإن أربا فيما كان لوري والله أعلم قال أبا لما وصلى الله على محمد وآله وصحبه كاتب لكم مبانا محمد صلى الله عليه وسلم تمام عليه تمام عليه ibi ìní òkun ìdíra yìí alùpùpù bọ́lọ́run ọba tó gbà fún wa láti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú dáadáa tó sì ṣe ní rọrùn fún wa láti tún parí rẹ̀ pẹ̀lú dáadáa àwọn àǹfààní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba kọ́mẹ́tì kò gbé mọ́ wa lọ́wọ́ lọ́kọ́ràn àlọ́ lórí láti fi ti sẹ́sẹ̀ kọ́ràn wá wá ṣe fífi ṣe wà kò ní sábà bí àti sórí rẹ̀ wà láyé àti lọ́la àgbéyàn ọlọ́jà àjọ kan nínú àwọn tó máa tẹ̀lé súnà anabi Muhammad sallallahu alaihi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba wọ́n ọlọ́sí wa lọ́kàn nínú tó nífẹ̀ẹ́ anabi Muhammad sallallahu alaihi wa sallam nínú gbogbo òsè wa kájẹ́ nìkan tí wọ́n tẹ̀lé tiẹ̀ nínú tó dùn náà wa àti tí ó dùn náà wa ọlọ́run àkókò àfihàn wọ́n á ti wá lọ́kàn ìyẹn tí ó bá rẹ̀ sọ̀rọ̀ wá àṣìlọ wà lẹ́nà insha Allah lẹ́yìn eléyìí láti fi tura mi lélẹ̀ ètò sí pé a tún máa bá ìdánilẹ́kọ̀ọ́ wa lọ nínú rẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Àwọn ọmọ bá ń dùn bá mú fún ọ.